kama baraka penzi wala penzi tu lilisaya na vile na kile vizuri mzani kanka ya ya viji kanka eh yoyu leo sare na vile ogiri methalo wa kutoka penzi ìjọba bóyá ìjì lọ́bẹ̀ dé ìyẹn wọnú rẹ̀ lẹ́yìn ìgbà láti àwọn àkàrà àti wọ́n máa fún lẹ́yìn láti gbà yẹn bóyá ìjì nínú ọ̀tà ọ̀tà o àfọ̀dé ní mọ́tàbà haramu mọ́tàbà ìmọ̀dá tó wọ́n ń sọ kí ní eu ọ̀tà yẹn. lẹ́yìn sọ́nà ìyàtọ̀ kan ti ṣe wọn ẹnìkan kan wọ́ bẹ̀rẹ̀ àtẹ̀méjì ẹ̀ẹ̀mejì ẹgbẹ́ ẹ̀kan láàpẹ̀ ó ní òjò rọ̀ ó wá wú àwọn fẹ́ǹsì ọba àtọ̀nà ìyá ni mọ̀dínà ó wá wú fẹ́ǹsì ó ní sọ̀tòrí ẹ̀ ká máa fara ro èkéyìí náà àwọn kan tó lọ bẹ́ẹ̀ sáré àti ìgbà tó rọ̀ náà. Leto دي جانب تعفير الحدود عليها أما في حدود مالكة kama fi kí parí di kó lè yí òkú ara sáré yìí lè wọlé wọlé àtọwáfò kúrú àwọn ìyá ọsọ Ada dia orang. સારી પૂરી نزوجته بين انزعاجه ومن الأنفاق وفي الأنزال والمدد ولتعريفه عند القبر وهو قصد القبر بعد من يحسن ظن به ظن يوم العرفة والاجتماع العظيم عند قبره كما في عرفات. إذا كان اللي ترى على دبي سعري ملاك جمالك بدأ المعمبيو torí pé ọwọ́ kan sọ̀rọ̀ kan bọ̀rọ̀ bá dé wọn yóò hásìn níbi ìwọ̀n wọn bí sàárè àwọn èèyàn tí yẹn ò gbé àwọn kú rè yóò máa rọ́fà òdìjì máa ọ̀dí mi dàkọ́bìrì yìí kan lọ sí àràfà gẹ́gẹ́ bí njọ́ àràfà fẹ́ràn lọ bí sàárè kan njọ́ àràfà nígbà wọn fẹ́ yẹn àwọn yẹn máa ń ṣe ní Saudi gbà kan wọ́n lọ́mọ ti lo àwọn ìjọba sọ̀rọ̀ Saudi yìí láti pa ọgbà tó yẹn àti apá ẹni jẹ́ pé ní Mọ́kà ẹ̀ nígbà mẹ́rin náà ni anábìlà ṣàfihàn mẹ́rẹ̀ẹ̀rin nígbà mẹ́rẹ̀ẹ̀rin ló wà bẹ̀ àwọn mẹ́rin ni wọ́n kí wọ́n etí kí n lè yàrá wọn nínú mọ́kà so táwọn ará nàìjíríà bá lọ bẹ̀ tí wọ́n bá lọ bẹ̀ nígbà náà ẹ̀yìn àwọn màlìkíyà ni wọ́n tó sì bá wọn ti bà nǹkan jẹ́ ìjọba yẹn ló gún ìdànù kódà fọ́tò eh, first bóyá first fọ́tò mọ́kà ní nineteen eighteen eighteen eighteen eighty kìíní kan pọ̀ lórí fóònù rí mọ́kítàbà ya yà so gbogbo àwọn kìnìyàn wà bẹ́ẹ̀ àwọn nígbà mẹ́rẹ̀ ni wà bẹ́ẹ̀ so kòrìkò lọ́n ní káwọn àbáyọ àwọn gbogbo ìlànà wọ́n mọ̀ kí o lẹ́yìn mọ́mù kan lẹ́yìn mọ́mù kan ni dáàfin mọ̀pá burú ni lẹ́yìn mọ́mù kan ni wọ́n ti ń kí na ya nù ó se wá lè di mẹ́rin so ẹnì kan wà fún pé a gbọ́dọ̀ ṣe ń gbé àbí náà ni wọ́n ní àtàrífù ìndà kọ́bírí ní àzábùhù wàtàdìhíyà ìndà. Kamu Bruno bisa dari يكون para فرنسي فرع جديد هل استقبال الدعاء فهل استقبال الدعاء التي يكون فيها رجل صالح وقت الدعاء كيف يجعل في بداية رسالة سنة رسالة بعد ما سبق Bàtàwọn yẹn fáwọn èèyàn di sílẹ̀ ànábì, àwọn kò tó wá lọ ta tí wọ́n láì mọ̀ yìí gbà. Wọ́n wà fèsì kínní gíríndù mi, síbẹ̀síbẹ̀ ọlọ́pàá máa lé wọn dànù kódà wọn rí fídíò kan tẹ́ ọlọ́pàá gbá gbégbé nǹkan wọ́n lé kó méjì ńlá gidi ọlọ́pàá láti yí jẹ. lọ́wọ́ pa àwọn ọkọlọ̀ rọ̀ sí pọ̀ gan ah, àwọn ilé àwọn ti kíní yẹn ọ̀pọ̀ náà ti máa ṣe lẹ́yìn òkè àwọn ti gbòòrò tó náà yé mi ìṣòro jù láyé tẹ̀lé bí wàá kàjé rí láyé ìbò kan ó lè méjìlá bá gan wàá kàlẹ́ ìbò mẹ́rin kọ́ra àwọn ti bẹ́ẹ̀ mọ́ka tàbí sáwọn àtòkò wálé wá balẹ̀ jẹ́ ìlú kúrẹ́ yọ lẹ́sọ̀ rẹ̀ di torí ẹ̀kẹ́ a máa wo pé a ah, kò lè fèsì ìdíje sàárè lágbájá wa kódà kó má ṣe ti sàárè yẹn nínú bíi àná náà bẹ̀rẹ̀ sí gbáàrú jihad lẹ́tì bí yá bá lù sọ̀rọ̀ yìí kẹ́ máa kọ kibla ga an da yi ko abin da yi ko kibla bai ka zo wala har ake lo sama ya kako jusi kibla ba fesa ba fesa du'a huwa mustahab wal qadu qubur al anbiya wa salihin du'aihum wa ja'a ijaba kama la ni rat lo sibi sari wa ni ya tawana nabi Allah ba ko to atwa mun gabbe ibùdó kan pàdé ibùdó láti ọ ní àwọn kawula ṣe é ké lọ́wọ́ ní wọ́n ra wọn ni kawula wa ni ẹni bàbá ṣe bídíà wọn ni kọ́sùdù kọ́sùdù wa lè sọ ní ẹ̀ńdà ha ẹ lọ bí sáyé láti lọ kí òun bẹ èèwọ̀ ni kọ́sùdù wa ṣe àwọn pé kí ẹ̀yìn má dà níyàn pé ẹ̀fẹ́ lọ kí òun bí sáré ọwọ́ kí òun lọ́gbẹ̀ sáré ìmúlẹ̀ gbà àbí ámbìlì tàbí ẹni tó wá dà níyàn pé ẹ̀fẹ́ lọ kí òun bẹ̀ ìgbà tí ìyá ọmọ ẹkùn tó kù díẹ̀ dúró nígbà ah, wọ́n sì kọ̀ mọ́ra nínú ilé wọn pé ilé àwọn yìí pé kán ṣe àwọn síbi iwájú nígbà ìgbà yẹn débi àdúrà àwọn èèyàn mọ̀ bá wọn ìfẹ́ ẹ̀sìn lè yàtọ̀ fi sọ̀rọ̀ yẹn àdúrà táwọn èèyàn máa ń ṣe ní mọ́sáàsì yéèzì kí ni o yóò mọ̀ bá wọn. wọ́n wọ̀ wọ́n láti wá gbé eh, sàárì wọn jẹ nígbà tí wọ́n inú ọgbà náà ni ó jìnà síbi mọ́sáàsì yẹn. wọ́n ní kọ́dù wa lè sọ láti ilé ìhà so ìyàtọ̀ ọ̀rọ̀ méjèèjì ni ẹ kọ́dù wa lè sọ láti dá abẹ́ هذه قدوة للصلاة إليها قدوة للذكر والقراءة والصيام والذبح كي يبلغ اسمي تعريف هذه من الذكر هذه القرآن لا تباوي والذبح هذه لا تدور التواصل إلى الله تعالى بالمقدس كما واحد من قدوة الأمة في الأنتات السنة من بريان يقولون ولا نجاح بيبي يقولون ولا نجاح بريان ẹ̀dá àtànàbí wà lọ́la ni ànábì lọ́la wọn jùlọ ìwé ìdí fọlá ṣe ti ń tọrọ gbọ́ gbájú èyí ìdí wọn fọlé èèyàn tọrọ àbúrò ànábì tọrọ gbájú èyí iṣẹ́ ànábì lọ́la ni kò ṣe tàbí iṣẹ́ ànábì ni kò tẹ̀lé ń kó tó tòṣì bó nà bá tàbí wọn ní ìfẹ́ kọ̀ọ̀ lọ. tẹ́wá ìtẹ̀lá ànábì ọlọ́run ní fẹ́ yín kì í ṣe kẹ́ẹ̀rọ ọmọkùnrin kì ànábì àbí kẹ́ẹ̀rọ lọ níbi sàárì rẹ̀ àtọwọ́sí lọ́la ìtàlẹ́ máa fi òkú búra fọ́lọ̀ yà dáadáa tí mo ń ṣe sí lágbájá káfá lágbájá ọlọ́run gbọ́dọ̀ sọ ibà ìfún èèyàn ńlá èèyàn ń fi ọwọ́ lálẹ́ fọ́lọ̀ pẹ̀lú ẹni tá ti sìn tó bá fi tàwásù lè tàwásù pẹ̀lú iṣẹ́ olórí ara rẹ̀ ìwọ lọ mọ́sá àwọn aláàpò wọlé ọmọ ìjọsìn ìwọ̀n sẹ́wọ̀n sí báyìí mọ́sá àwọn aláàpò torí rẹ̀ mo fi ń ṣe iṣẹ́ olórí báyìí nígbà wọn láti mo ní iṣẹ́ ọ̀pọ̀ tẹ́lẹ̀ kankan ọ̀mọ̀ ìwọ nìkan lọ́mọ wọ́n ṣàwọlá sẹ́yìn ونبلغ من استطاع منكم أن أن تكون له خبيئة من عمله فليفعل لأن tó bá ní ṣe tó bá lọ rùn láti ní kàbíà kàbíà ní sí olóore kan téèyàn sí ẹnìkan kan ọmọ lẹ́yìn ọlọ ìṣòro pé ẹ̀dá kankan ò ní mọ̀ ìyàwó rẹ̀ ò ní mọ̀ ọmọ rẹ̀ ò ní mọ̀ ẹnìbọdì ọ̀rẹ́ kankan ò ní mọ̀ ìwòsàn kò sí ó túmọ̀ sí pé ó mọ̀ ṣe ń kọ̀kọ̀ ó kàn wá ní mẹ́ṣẹ̀ ní ti ẹnì kankan kóra ń gbòòkó ṣe tẹ́wọ́n táwọn yẹn wá sọ pé lábẹ́ àwọn àti lẹ́kẹ̀ẹ́ àti ẹ̀mẹ́ tó ṣe kí ni kì í á pé ṣàlọ́ ọ̀hún ní kọ́ọ̀dà ọ̀hún ní ọ̀hún ṣe é sí. o ò ní rẹ́sì sí tó fura pé àbí lábẹ́ àti ìgbọ́ ẹ̀hún ṣe é gbá. nìkan lọ́kàn ra wá àti lọ́kàn ra ṣe é gbá. ọ̀tún á ní NPSS àbí ìgbà NIP yóò ní gbogbo ọ̀yọ́

wọn ni kẹ́yìn máa sọ fún òkú àbẹ́ni tí ò sí mẹ́rin àwọn àdọ́gbẹ́rẹ́ àwọn ẹni rí ìbá ń bẹ lọ́hùn kẹ́yìn máa sọ fẹ́ni tí ò sí bí kí lágbájá ṣé ò níyà àti bá ń bẹ lọ́hùn ìgbà tó ń gbọ́ ẹ̀gbọ́n ó lẹ fọ́tò ṣé ò níyà àti bá ń bẹ lọ́hùn wọ́n gbà pé báwọn ti ń sọ̀rọ̀ yẹn ń gbọ́ ẹ̀jẹ̀ bá jẹ́ pé àwọn òkú gbọ́rọ̀ wọ́n kún gbọ́ báyìí àwọn ará rí wọ́n gbọ́ ara ògbó gbọ́ gbọ́ gbọ́ ètò kọ́ọ̀dù yẹn kọ́ọ̀dù àgbà fúlàní.